ibi tẹ́yìn náà lọ lórúkọ Jésù níbi gíga tí ìran yín kankan ò tí ì dérí Ọlọ́run yóò mú yín lọ síbẹ̀ wọ́n máa celebrate yín I said you shall be celebrated amen let us lift our hands to the Lord and begin to appreciate him let's tell God thank you because it's worthy ipa tí ò lè pín ọ̀rọ̀ gbódó gan-an àṣírí ayé òun ọ̀run èjì pọ̀ tàbí ìkóyingin òjò pa òkè rẹ̀ bí ẹni pé kó yẹ̀gẹ̀ rẹ̀ òkè yóò ṣá òkè yóò yẹ àrí ìró àlá ni wọ́n ń pè é torí bẹ́yàn bá lá ní àlá kò ní lè rọ kò ní lè sọ bóyá bàbá kúkúrú àbí bàbá gígùn lòún rí lójú àlá àlejò tí sonílé kánrin kése òun ló ń juwọ́ sí nítorí pé tó bá dé bá ọ lálejò o ní fojú rí lójúkorojú ṣùgbọ́n ìwà rẹ̀ yóò máa wà pẹ̀lú rẹ̀ títí ayérayé ẹ jẹ́ ká yìn dáadáa ẹ jẹ́ ká gbéga dáadáa ọ̀rọ̀ àdídùn kan wà lẹ́nu rẹ tó o máa ń sọ fún ẹni tó bá fún ọ lówó tàbí tó bá ṣe ń tó dùn ọ nínú tó dùn mọ́ ọ nínú tàbí tí ó bá jẹ́ bákan sí ọ àwọn ọ̀rọ̀ àdídùn kan wà tó o máa ń fi fún wọn bẹ́nìkan bá fún ọ ní fifty thousand àbí hundred thousand ó dìbẹ́ lórí bí ọlá rẹ bá ṣe pọn wọlé síra wọn tó tó bá fún ọ lówó o lè pé débi pé yóò change sim card yẹ ó yá ẹni tó fún ọ ní ẹ̀mí mo fẹ́ wo bó ṣe fẹ́ pè é ní táìmù yìí ẹni tó fún ọ lẹ́mìí tó kọjá owó tó kọjá ọ̀rọ̀ tó kọjá ní téèyàn lè ní nínú ayé yìí mo fẹ́ wo àwọn ọ̀rọ̀ àdídùn tó lè sọ jáde sí irú bàbá náà ọlọ́run tó pọ̀ ní ipá àti agbára ọlọ́run tó le tó lágbára ó lágbára lé ogun olúwa ta ni ó dàbí ìwọ èmi ti ń sọ tèmi nìyẹn o ti ń gba tálákà àti aláìní lọ́wọ́ àwọn tó lágbára jù lọ àní tálákà àti aláìní lọ́wọ́ ẹni tí ń fi ṣe nǹkan ogun kábíyèsí olódùmarè ó ní òun jókòó sọ́run òun ṣe nǹkan tó wu òun ta ni ó mọ̀ sí i kàbíọ́dà kàbíọ́ ò sí olówó orí ayé òní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́ àgádáǹgodo ẹ̀mí gbogbo èyí ọ̀pá kan wò kan yèjì kan lù kan pa ògo ni forúkọ rẹ lókè be thou exalted o lord thank you jesus bless his holy name. Celebrate his majesty. He's wonderful. He's awesome. Ó dá ènìyàn láwòrán ara ẹ̀, ìyẹn ni pé àjọ Ọlọ́run, àjọ tá a bá ti yọ báyìí, a yọ níyọ Ọlọ́run. Ṣùgbọ́n bí Ọlọ́run ṣe dá ènìyàn ní àwòrán ara rẹ̀ tó, Ọlọ́run kì í ṣe ènìyàn. Kábíyèsí olódùmọ̀. Ní àtètèkọ́ṣe Ọlọ́run dá ọ̀run òun ayé. Ó wà òkè. Okay àdúpẹ́ ó dá ayé torí pé ayé wà ní jújù ibo lọ́lọ́run ń gbé kó tó dá ọ̀run unquestionable beyond human imagination beyond human comprehension give it to him give it to him.